mo kí yín o ẹ ṣe tẹ́tẹ́tí sí mi a kù gbà yí o èmi ti yín nítòótọ́ àìtalẹ̀ abiyamọ ẹ káàbọ̀ sí abala àwọn irinṣẹ́ tí ó wúlò fún iṣẹ́ obìnrin ṣíṣe àkòrí ọ̀rọ̀ wa lénìí ni praise Hmm. wọ́n ní yiniyini kẹ́ni ó ṣe míì níwọ̀n ìgbà tá a ti maintain eye contact tá a ti ń fojú rinjú pẹ̀lú àwọn ọmọ níwọ̀n ìgbà tá a ti ń fún wọn ní simple a clear age appropriate instructions èyí tó túmọ̀ sí pé tá a bá fẹ́ bẹ àwọn ọmọ wa níṣẹ́ à ń sọ fún wọn ní èdè tó yé wọn yékéyéké àti pé iṣẹ́ tí à ń rán wọn tàbí tí à ń bẹ̀ wọ́n ó bá òye ọgbọ́n àti ọjọ́ orí wọn dọ́gba léè tó máa jẹ́ kí wọ́n lè jíṣẹ́ náà dáadáa ìpele tó kàn ni. Da, da yíyìn wọn kíkí wọn yíyìn yìí praise ó ṣe pàtàkì ó ṣe kókó èyí ń sọ fún wọn pé ah mo rí nǹkan dáadáa tó ṣe o ó ṣe o ó dùn mọ́ mi nínú túbọ̀ máa ṣe léèṣe àwọn ọmọ wa even àwọn àgbàlagbà kò sẹ́ni tí ò fẹ́ràn kó máa yin òun everybody don't need encouragement so tí wọ́n bá ṣe nǹkan bíi tá a bá rán wọn ṣẹ́ lẹ́yìn ìgbà tá a ti sọ fún wọn tá a ti rán wọn níṣẹ́ tó wà age appropriate tá a rí pé a bá wọn fojú rinjú a get attention wọn a maintain eye contact a ṣàlàyé fún wọn ó yé wọn yékéyéké wọ́n dẹ̀ ṣe é ó yẹ ká máa praise wọn ká máa yìn wọ́n fún àpẹẹrẹ ah you did well thank you oh that's so good of you well done ṣe wá rí yíyí yìí láti bí ọdún kan títí títí títí tá a máa fi dọjọ́ ogbó níwúlò ẹ̀ but um, tá a bá mú láti ọmọ Òrìṣẹ̀ títí táwọn jẹ́ ló sinmi títí dé primary school tó fi nǹkan bíi I five kẹ bá wọn fọwọ́ lu wọn nǹkan bíi kẹ hug wọn ó wà iná ó tó ó wà iná ah that's very good of you i'm so happy mom is so proud of you daddy is so proud of you ó ṣe gan ni inú mi dùn wọ́n mú ayé ọkọ̀ lórí ẹlẹ́yìn inú wọn máa dùn sí kò sì ná wa lówó kó kí n ṣe gbogbo ò kí n ṣe owó ẹ bá mi ná ẹ bá mi ná ọ̀gọ́ ẹnu fún wọn tí ẹ bá fún wọn lọ́gọ́ ẹnu tó dáa inú dídùn ló mórí yá ẹ rí i pé kíákíá bóyá ó ṣe mú ọ̀kẹ́ ẹnu that's very good lovely writing bí writing ni ò tiẹ̀ lovely ẹ ṣe àbá mi sọ pé lovely writing writing ẹ̀ yìí máa fine o ẹ̀ rí i pé tó bá dọjọ́ mi writing ẹ̀ máa fine torí pé wọ́n sọ yìí pé àpèmọ́ra ẹni là á pè tèmi dire ẹnu ẹni lèèyàn fi kọ méje tó nǹkan bá mọ̀ ọ̀nà ọkà rẹ̀ pé handwriting yóò dá o ṣùgbọ́n tẹ ní handwriting fine o. No tó bá dọjọ́ míì túbọ̀ bá mi kọ dáadáa ó máa ṣe dáadáa jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ kí wọ́n dà pé kí ló dé tí wọ́n máa ṣe dáadáa nílé ìwé tó bá wá délé wá máa fún yín níṣẹ́ torí wọ́n yìn wọ́n ní ìyìnbó kárẹ̀ láì ohun kínkín ní báyìí à ó ṣe ọmọ dáadáa èèyà ó ṣe dáadáa o that's very good How far? give us a hug wọ́n gbé lárugẹ ni wọ́n kí wọ́n yìn orí àwú tó bá tọjọ́ mi á tún ṣe dáadáa jù bẹ́ẹ̀ yẹn lọ tó bá jẹ́ àwọn ọmọ primary school ẹ mọ̀ wọ́n ní class dojo o nílé ìwé wọn ẹ̀yin náà lè ní house dojo tó bá ti tó bá ti ẹ mọ̀ ẹ mọ̀ orúkọ bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣe test lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá ti méṣì tán ẹ̀sẹ̀ wá bó ṣe sweet lára ni bó ṣe biscuit ni kò sọ́mọ tí ò láìkè sweet àti biscuit ẹ ti fi yẹn tán ẹ ti fi tù lójú kò sí ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó ti mọ̀ pé tóun bá ti gbèsè tẹ́sì ń báyìí tóun bá ti délé báyìí ìyá ò máa fún òun ní chocolate ó máa fún òun ní goodies ó máa múra sí i ẹ ní sọ fún kó tó lọ kàwé ẹ ní rán létí kó tó lọ ṣe homework gbogbo àbá bá rọrùn dé so ẹ jẹ́ ká máa yìn wọ́n kò ná wa ní ìkọ̀kan ẹ jẹ́ ká máa lù wọ́n lọ́gọ̀ọ́ ẹ̀ lọ sí dáadáa ó ah, ṣe tó ṣe dáadáa ẹ má jẹ́ ká máa most of the time focus on the negatives síbẹ̀gbẹ̀ rẹ ti kánú síbi wọ́n ti kánú orí wọ́gọ́wọ́gọ́ orí adìyẹ kọ̀wé ìbò kàtì ẹ mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn kò dáa ó kù díẹ̀ káàtó ó máa ń kó bá self esteem wọn á máa pé tó tẹ̀jẹ̀ pé òun dẹ̀ gbìyànjú òun dẹ̀ wọ́n ti ní kò dáa òun ò nídìí láti gbìyànjú so ẹ jẹ́ ká máa ná wọn lọ́gàn ẹnu ààbò ṣíṣe èyí tó o ṣe yìí ó dáa o even tó fi dórí àwọn ọmọ secondary school tí wọ́n bá ṣe nǹkan dáadáa tí wọ́n ṣe dáadáa ẹ jẹ́ ká yìn wọ́n yíyìn wa gan well àwọn ọmọ secondary school <laughs> kòkòrò jóbijóbi ó lè ná yín lówó credit mobile phone ó lè ràn yín ní five euro láti lọ sí sinimá ó lè ràn yín láti lọ ra nǹkan kan ẹ mọ̀ àwọn gift card tẹ́ bá mi fún wọn iye tẹ́ máa ná. No ó kéré sí iye ìdùnnú ìfọ̀kànbalẹ̀ ayọ̀ tẹ máa rí bẹ́ẹ̀. even títí dé yunifásitì kíkí yìí praise yìí yìnyín yìí encouragement yìí ó ṣiṣẹ́ even láwùjọ àwọn àgbàlagbà lẹ́nu iṣẹ́ wa láàrin ara wa kíkí ni yíyí ni ó wà very very important hmm, ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ mo mọ̀ páwa adúláwọ̀ a fẹ́ràn fàájì ẹ tí ìrẹni tó jẹ́ pé lórí gàárì ni olókùú ìṣòkú abídógún kéèpẹ̀ gbàgólùbọ́ tó fìdí kéèkàn ó lọ bí ìnáwó ni o ó fi lílọ yẹ wọn sílé lérè báǹkì lórí ẹ̀ bá wú nọ́nà nọ́nà. No, no nígbà tó bá délé tí bùkátà bá dé lójú ẹ máa tó is something like that ẹ bá mi ná ìyìn ẹnu fún wọn tá a bá ti ń yìn wọn kó sí ní wọn máa máa ṣe dáadáa tá a bá yìn wọn fúnra ara wọn nǹkan tá a bá yìn fún ni wọn máa máa ṣe wọn máa wà in tuned to more positive things to doing láti máa wu ìwà tá a fẹ́ fún wọn tó máa múnú wa dùn inú ẹbí inú ará tó máa dààmú yan kàn ó ní wọ́n máa máa ṣe fún wa ṣe rí tá a bá yìn wọ́n nígbà tó yẹ ó máa ń fa wàhálà o ó máa ń fa wàhálà o because gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn attention ni bóyá wọ́n wà dáadáa attention tẹ́ ẹ yìn wọ́n ẹ ti fún wọn ní positive attention tí ó wá dẹ̀ ṣe nǹkan tí ò dáa tẹ́ ẹ̀ ń pariwo it's the same ẹ jọ̀ọ́ ẹ máa bá mi yìn wọ́n ẹ máa bá mi kí wọ́n ẹ máa bá mi gẹ̀ wọ́n tool àti tíìpù yìí ó wà very very important fún wa láti máa lò gẹ́gẹ́ bí òbí láti máa fún àwọn ọmọ wa lóríyìn láti máa lò wọ́n lọ́gọ̀ọ́ ẹnu láti máa encourage wọn wọ́n ṣe é pé nǹkan tí wọ́n ṣe ó dùn mọ́ wa nínú orí wọn máa wú sí i ọkàn wọn dẹ̀ máa wà ńbẹ̀ wọ́n á túbọ̀ tẹra mọ́ wọ́n á túbọ̀ lè ṣe ju tàtẹ̀yìnwá lọ wọ́n á sì lè ṣe gbogbo ohun tá a fẹ́ fún wa torí nígbà míì tí wọ́n bá ṣe ohun tá a fẹ́ tá à ń pariwo tá a lọ́gun a ti ń sọ fún wọn pé ẹ̀hẹ́n kania òun òun ṣe lè òun get attention òun ṣe lè òun get attention mm. good attention or bad attention attention is attention so ẹ jẹ́ ká máa yìn wọ́n tá a bá yìn wọ́n dáadáa especially sí nǹkan dáadáa tó bá ń ṣe kódà ìjájí iṣẹ́ wa ó ti di ṣíṣe nìyẹn so a ti sọ̀rọ̀ nípa eye contact a ti sọ̀rọ̀ nípa given instructions pé a ní láti jẹ́ kí instructions wa kó mọ níwọ̀nba mm-hmm. kì í dùn pọ̀ ṣéun báyìí náà ni ọbẹ̀ ọ̀gẹ̀ a ní láti fún wọn ní instruction tó jọ mọ́ ọgbọ́n ìmọ̀ àti òye tó bá ọjọ́ orí wọn dọ́gba lẹ́yìn eléyìí a ní láti máa yìn wọ́n yìnyín yìnyín kẹ́ni ó ń ṣe míì a ní láti máa encourage wọn tó bá tiẹ̀ kù díẹ̀ káàtó ká ní à I know you can iṣẹ́ àbọ̀ ọ̀gbọ́n mẹ́tọ́ ní yes I can tó bá ní ah the math is too hard ẹ sọ fún pé kò hard ẹ sọ fún pé kó tó pọ̀ gbìyànjú sí i ẹ rí i pé gbogbo ẹ̀rùn ọrùn òun ló bá dé so kò jù báyìí lọ o ẹ quick recap ká máa yin àwọn ọmọ wa ká máa praise wọn ká máa fún wọn ní simple and straightforward instructions ká dẹ̀ maintain eye contact pẹ̀lú wọn. àkó ètò.